والسلام على رسوله المصطفى محمد بن عبد الله لا ولا وعلى آله وصحبه أجمعين إلا الله أحييكم بتحية الإسلامية المباركة أقول السلام عليكم ورحمة الله وبركاته Adáfẹ́ ọlọ́run Allahu Ta'ala ọba àánú ọba ìkẹ́ ọba ìkẹ́ tó ṣe ní àtìrẹ́ ní Mùsùlùmí ọlọ́run kó mọ́ sí wá lọ́kàn òkú rẹ̀. Ìjẹ́ ìpínkù sí ẹnìkan tí lọ sí tọ́ sí ìjẹ́ gbogbo ọ̀yàfihàn náà tààrà ọba tí kò lẹ́gbẹ́ tí kò lọ́gbà mo sì jẹ́ wípé òjíṣẹ́ ńlá Muhammad sọ́lọ́wọ́ àríwá àríwá sálámù ẹ̀rí sí ọlọ́run ọba ni tí òjíṣẹ́ kí àti ọ̀rọ̀ ọlọ́run kó máa bá tí àwọn ará rẹ̀ tí wọ́n máa kàn gá pẹ̀lú àwọn sọ ábà rẹ̀ tí wọ́n bá lò gbà kó má dáwọ́ tó lérí àwọn ọ̀rọ̀ yìí kó kárí ogun mùsùlùmí àgbà wọn ayé tí wọ́n wà nílẹ̀. lẹ́yìn ilé àkíra ní kíkì Islam wípé àláfíà ọlọ́run àánú ọlọ́run ọlá rẹ̀ pẹ̀lú orí àti ìtẹ́tàn rẹ̀ tí ń jẹ́ gbogbo wa gbé inshallah ta'ala ọmọ tẹ̀síwájú nínú àyà tí à ń aya ogún mẹ́sàn-án nínú súra ẹlẹ́ẹ̀kejì súra ẹlẹ́ẹ̀kejì aya ọgọ́sàn-án súra 7 aya 180 kama sí sọ́tẹ̀ àárọ̀ أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله الأسماء الحسنى فاعوذ بها وادعوا الذين يؤمنون في أسماء سيجزون ما كانوا يعملون يعملون سيجزون ما كانوا يعملون ọpẹ́ ni fún ọlọ́pàá ọlọ́ni wà nílá ní àsìlẹ̀ ilẹ̀ òsìnà ti Allah ti Allah ta'ala ọba àṣọ alikọ́ọ́líkú ọba ẹlẹ́ta adẹ́dà aláwọ̀ ní ìsáàlẹ̀ sáàbìkẹ̀ ẹ̀dá tó ń dá olópinlẹ̀ níṣẹ́ tó rẹ̀ ti wà tẹ́lẹ̀ tó rí tó wá wò ó tó kọ́ ṣe ẹ̀ pàwọ̀ ìyẹn lọ́nà sọ pé bàdíhù bàdíhù sàmáwá àti wàlàhùn رقيب السماوات والأرض بمعنى خالق السماوات والأرض على غير مثال سابق ẹni tó bẹ̀rẹ̀ sánmà àti ilẹ̀ tí èyí ṣe pé ó ẹ̀ ti wà tẹ́lẹ̀ ọlọ́bí ọlọ́dún àgbàdì gbogbo díẹ̀ ẹ̀ tó bẹ̀rẹ̀ eléyìí máa tó fún wa láti mọ̀ pé ọlọ́run nìkan níjọsìn kọ́ sí torí pé olóbìnrin olódà gbogbo táwa ń ṣe àmọ̀ rí nǹkan kan fi jọ wọ́lọ́hùn ti ráìlẹ̀ rọ̀bẹ̀dìbù ìmọ̀ àyè a ò jáde ẹni ìrìnà àdàní ọlọ́run bá dá wa láti di àìsí èyí pé àti tẹ́lẹ̀. Lóòótọ́ ni sọ pé dára látara Ádámù Ádámù láti ẹ̀rẹ́ ìrùpẹ̀ tó kọ́ ló ti ní ìrùpẹ̀ láti di àìsí. Níbi sọ fún wa nínú Sọ́ọ̀tù Yáàsìn, Sọ́ọ̀ ẹlẹ́kẹta, ẹlẹ́kẹrìndínlógójì, Sọ́ọ̀ thirty six. Ìnáma àmúrú ìdá àwọn ọ̀dà ṣe àm ẹ̀yìn ẹ̀kú òkú fọlẹ́kùn náà. إنما أمره إذا أراد شيئا أن يكون له كن فيكون إنما أمره Ọlọ́run tí ẹ wo ìdá àwọn ọ̀dà ṣe ìhà tó bá ti gba nǹkan lérò kò bẹ́ẹ̀ ṣe. Ilé ìgbéyàwó àpò àwọn ẹ̀ bá ń dísáìn rárá àṣàlàyé náà sẹ́yìn nínú sọ́ọ̀tù àṣà nígbà àtọ́lọ́wọ́ bá ní kíọ́lá tó sọ fún wa pé kó wà lẹ́kọ́ ní kò lè bá rí kò lè lọ sọ́ọ̀gbẹ̀ àlẹ́kọ́ọ́líkú àlẹ́báríkú àlẹ́mùsọ̀gbẹ̀ gbogbo ẹ̀mẹ́ ìṣẹ̀dá ní sọ adẹ́dà kìrìtọ̀ láàrí ẹni tó gbẹ síta ẹ̀yìn náà ẹ̀wọ̀n mú wa ṣe rí ẹ̀rí pé wọ́n gbẹ síta ni kò fi yọ síwájú. eti ìpè jáde etí jáde musawu ọ ó ti sáyẹn ó wá fáṣọ ẹ ó ya àwòrán rẹ otu tún wá gbé jáde láwùlẹ̀ àsìnà òlẹ̀ òsìnà ayàtà wa nínú ẹ̀mí ó tún wá والخالق الكائن المصور له الاسماء الحسنى tí ẹ làwọn orúkọ tó pé alẹ́mọ́sánà orúkọ tó láàrin ìjọba wà ní sọ́lọ́wà ní ìnáná amúrúhu ìdá àwọn ẹ̀ṣẹ̀ náà tó bá ti ta nǹkan kan lérò lóòpẹ́ ṣe ayẹyẹ kò lẹ̀lẹ́hùn kọ́ọ̀lù fàyàkùn wọn sọ fún nǹkan náà ní pé wọ́n jẹ́bẹ̀ fa torí ọlọ́run sí ní ó jẹ́bẹ̀ yẹn ìyá kóòrùn yóò sì jẹ́bẹ̀. èyí máa ń sọ pé fi kún fáyà kún sọ̀rọ̀ ní ọ̀rọ̀ yẹn gan kì í tó ọlọ́run bá ti ṣe kún ọlọ́run ń sọ tí ó ṣẹlẹ̀ kún la fi kún sọ̀rọ̀ ní jẹ́bẹ̀ sí parí yóò jẹ́bẹ̀ ọlọ́run ṣàlàyé pé kóun bá ti sọ pé kún yóò rí bẹ́ẹ̀ kò ní ìdíkàlẹ̀ tó pé fi kún bá yàkún sí fi kún sí yàkún ló tẹ̀lé fúnra ẹ̀ àlàyé nìyẹn ìnáná àmúrúgbó ìbá àwọn ọ̀ṣẹ́ ìhà ẹ̀yìn ẹ̀kọ́ ìdẹ̀lẹ́gbó kọ́ọ̀nù fàyàkó. gbogbo nǹkan téèyàn wò láyé ó tóbi àbó wúwo àbó hẹ́rìmọ̀ àbó ga lọ́dọ̀ ọlọ́run ẹ kiri gbogbo ẹ gẹ̀gẹ̀ ẹ gbogbo sọ́tùlẹ̀ ankabut sọ́tùlẹ̀ ankabut súrà kọkàndínlọ́gbọ̀n ní sọ́tùlẹ̀ ankabut gbàtí ọlọ́run bá lè kí ọlá tó mú àpẹẹrẹ àwọn kèfèrí wá ó wá fi wọ́n wé aláǹtakùn oníkàmọ̀sáde ankabut. Bàtà fún mi ní ẹjọ́. اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت كمثل كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون ẹgbẹ́ kùránì tó tóbi ju ẹgbẹ́ wọ̀ títí tí ẹgbẹ́ tóbi. Mọ̀sálù lẹ́dí ní táfọ́gbọ̀ mi ní ìgbà àwọn èèyàn. Ọlọ́ni àpèjúwe àwọn tó ṣe pé ìtàkọ̀gbọ̀ mi ní ìgbà àwọn èèyàn. Wọ́n mú èdúrà ètò yàtọ̀ sí Allah ó lè jẹ́ lóòsà ó sì lè jẹ́ èèyàn náà ó lè jẹ́ àdúgbò ẹlòmíì nínú ìwà àmọ̀sùn àrùn wọ́n lè mú mọ̀lẹ́kà gan bẹ́ẹ̀ ó dàwọn ẹni wọ́n ti ṣe ọlọ́run fẹ́ báwọn nà sọ ló ṣe mú rí sá ọmọ mẹ́ríàmù jésù àwọn mú omi mítà àwọn kan mú Confucius àwọn oríṣiríṣi wọn mú. àwọn kan mú Krishna àwọn míì sì máa lè jẹ̀dú àwọn míì mú ìwé ọ̀rọ̀ ìgbéni oríṣiríṣi ní náà lẹ́ ìwà àti fún alókọ̀ ẹwà àtìjàdú náà sí tó oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tí wọn àwọn Yorùbá gbà pé àwọn ẹ̀yẹ náà kì í ní ọ̀nà sábà ń gbé àwọn ìgbéni àwọn ìgbé nílọ ìsábà ga wọn máa sókó kí wọn máa kò láyé ìjọ òkè bá fẹ́ sókó owó wọn ní pé lọ ẹ̀mí nílé náà wọ́n wàá fún lóògùn tí ó tún lò àtọ̀fọ̀ tí ó pè tí ó fi rẹ́lì ìgbà lọ́wọ́ ẹgbẹ́ wọn tó àgbà ni wọ́n lò tí èso ló fún un ṣùgbọ́n gbogbo ilé tó bá kọ́ nǹkan ọmọ ọkùn mẹ́yìn olùgbégbéye ní ìjọ àwọn èèyàn lè gbé bẹ́ẹ̀ báwọn èèyàn yìí bá ti rí àwọn ohun ló máa ké ló máa tẹ̀lé kí bá ń bẹ́ẹ̀ lè lò kò ní bá gùn kìsì ayé ẹ̀ àwọn ewé ń bẹ àtúndéṣiríṣi ẹ bá bẹ́ẹ̀ mọ ìgbàgbọ́ Yorùbá ń pa àwọn nǹkan ẹ bá ka àwọn ìwé bí o fagbọ́n àpò bí òkújú ọdẹ ń lo gbọ́ ọmọ lẹ́yìn. erékerédò gbogbo elégbèje eh, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìrèkèrè lébùdó àti tí olódùmarè àwọn tó kọ báwọn. àbíkẹ́ ẹ̀ bá lọ ka ibú olóko ọkùnrin kan tí àlàjẹ rẹ̀ ti ń pè ní ó nǹkan yìí àwọn lọ. Eh, tí bá ń karú àwọn òwe báwọn èyí ó rí àwọn àgbàtọ Yorùbá nípa ìrìn àwọn ẹ̀dá àìfojú rí. ṣùgbọ́n bí wọ́n ṣe kọ́ ìyá àròkọ ní o àròsọ òní ṣùgbọ́n tí wọ́n kàn ṣàlàyé ń bẹ̀ ọlọ́run ní màsálùlẹ̀ níbẹ̀ táfọ̀ lórí ní ó lè la àwọn ìyá. ó wá àwọn kan bá a dá akọ ẹ̀mí wọ̀nyí ẹlòmíì di ẹlòmíì rí ládélé dédé ìsìnkú náà ọ̀kẹ́ pé ní ṣòro tó báyìí ó sì lè tó òkúta ní ó pè kalẹ̀ àwọn èèyàn máa ti lé èkó máa ń torí òkúta mú o tó bá dé ó àpò sí i ó fi balẹ̀ fún òkúta rẹ̀. àwọn aláìmọ̀ tuntun ẹ ọ̀nà bíi ti mọ́tà náà ló ṣe náà là ṣe mọ́tà ọ̀rọ̀ kò jọra wọn. kò ṣe kí ni kò jọra wọn tí mọ́tà yẹn mọ́ṣáláṣí ni nínú ilé ilé yẹn máàsì náà wọlé ẹ̀ àwọn ìgbà téèyàn bí ẹgbẹ̀rún bẹ́gbẹ̀rún mọ̀ lọ́nà méjì tú nìyẹn àwọn àmì ìpínlẹ̀ kan náà fẹ́ kó sí ilé tí ó gbà yẹn ju bí àádọ́ta lọ kí ló ṣẹlẹ̀ ọ̀hán táwọn ẹ̀sìn ẹ̀rọ ìgbà tó ń sùn ló wọ náà bàbá àbí wọ mọ́kà wọ náà wọ́n ń kírun náà náà nígbà yìí lọ́rùn tó lé ilé yìí ṣùgbọ́n náà fa ara ṣe nínú ìbámu ìjọsìn fóònù náà ní kájílé yẹn kú nínú pápá ìjọsìn fóònù náà òkú tí tó kò dọ́là wọn pé sí ìta ewu sí ìgbẹ̀tọ́ ń bẹ̀rù pé sí ìgbókè ní àbọ̀fọ́ ọlọ́run nìkan làwọn ń pè ń bẹ̀ làbẹ́ìkà lọ́ọ́ rí màlàbẹ́ìkì. لبيك لا شريك لك لبيك إن الحمد ونعمت لك والملك لا شريك لك وجاك له لبيك اللهم إلي الله وجاك له إن الحمد gbogbo tí jẹ́ èyí pátápátá wọ̀ ní àmìta àti ìdẹ̀ra látà tí ọlọ́run bá ní wa ní àti gbogbo tí jẹ́ ìkápá láàṣẹ ìkàlà kó olúorogún ìbí ọlọ́run táàmù sọ́nbẹ̀ lọ́nà a sì tún lè máa sọ abájọ wa débi káàbà táàmù gbogbo àtàbà ayé سبحان الله والحمد لله ولا إله إلا الله ولا أكبر ولا حول ولا قوة إلا بالله سبحان العلمين المسيح ẹlẹ́mi máa ṣe láì dáa ìlọ́lọ́ láì dáa ìlọ́lọ́ ẹlẹ́mi oríṣiríṣi àtàkùn ẹlẹ́mi nínú kápọ̀ ṣùgbọ́n bàbá ti lè di ipò tó kàn mọ́ sí ibi òkúta nì bàbá ti á ohun súnà lórí àwọn ẹ̀sìn ọ̀tá náà á ti nà fìdúníyà hasanẹ̀táwò wọn fi lè dára sí wọn ti hasanẹ̀táwò kí n àdàdà náà olúwa wa á ti nà fìdúníyà hasanẹ̀táwò sí fún wa láyé dáadáa àfìrí ákírọ̀ náà wá jẹ́ ọmọ láyé nìkan tó bá tún di dọ́ọ̀ kẹyìn dáadáa ni kò ṣe fún wa wàkínà kò sì là wá tàbí kò ṣọ́ wa níbi kí ni àdáadé náà níbi ìyá náà káàrin lẹ́yìn ìṣẹ̀ ayé ojúbà o ló wá lọ jù pé ọ̀rẹ́ mi orí bá mo rí bàbá bá mi bá bàbá rẹ̀ bàbá rẹ̀ ní júbà ń bẹ̀rù èyí ní kábà kí ló ń júbà bàbá rẹ̀ ń bẹ̀rù ẹ mọ́ lò. bàbá tí wọ́n ń júbà yìí bàbá ti kú. eléyà kò sí akínà lẹ́jìmẹ́ǹtì o lọ́wọ́ àwọn onígbìlọ́sọ̀ lọ́rọ́ búrẹ́ pé wọ́n sábà tẹnu ọ̀nà kó ní wọ́n akínà lẹ́jì ni akínà lẹ́jìmẹ́ǹtì ń pè ní júbà pé ọ̀rọ̀ tó fẹ́ sọ ìjọ bàbá mi ti mọ́ kìí ṣe wíwèé yọ là ń wí ó yàtọ̀ sí pé yọ fẹ́ sùn dáná tó wá júbà pé ọ̀rọ̀ tó ń fẹ́ sọ ní àwọn tó ti sọ ṣáájú ní àkọlẹ́jìmẹ́ǹtì ìdìbò nígbà tí wọ́n bá kọ pépà tó wá ju àwọn authorities kan lẹ́yìn yóò ṣe ń sẹ́ńpè references tàbí tó bá lọ àwọn òwe kan yóò ṣe ń sẹ́ńpè bibliography yẹn pé yóò tọ́ka àwọn ìwé àmúlò àti àwọn àpilẹ̀kọ ìwé tó ṣàmúlò rẹ̀ àwọn tó kọ yóò ṣe àfitì rẹ̀ sọ́dọ̀ wọn. ilé yàtọ̀ sí kí n rí bá ayé lò ẹjọ́ ojú mi ṣe eré tẹ omi òkú ní pé òkúté ojú mi ṣe ìyẹn pé kó wọ́n dojú dì ó ní àtọ̀. kò tẹ́ bá jẹ́ káà bá ọlọ́run àwọn pè bẹ́ẹ̀. ọlọ́run ní gbogbo àwọn tó mú nǹkan bí tí mo ti ṣàlàyé yìí ọ̀bẹ tí ń bẹ láyé. ẹ̀rọ mi ni bàbá ọwọ́ yín lọ́wọ́ èyí lè sọ fún ẹgbẹ́ àyíwá àyíwọ̀ lọ́wọ́ yẹn lọ bàbá lọ bàbá dé ojú ti ìlú ẹgbẹ́ lọ́wọ́ di ojú bá sọ ẹgbẹ́ lọ́wọ́ ń bẹ̀rù. àwọn àfa wọn ní tọ̀gùtù tọ́lá àwọn bá ń sọ pé ká má ṣe tọ̀gùtù fàjítẹ́nìgbò tọ̀gùtù pé o òjíṣẹ́ ọlọ́run tó wá sáyé ní sọ́ọ̀tù ṣàrọ̀ wọ́n máa ń sọ ilé alẹ́ ìbùdó wọ́n à wájúta níbi tọ̀ọ̀bù wọ́n máa ń sọ pé alẹ́ ìbùdó wọ́n à ẹ máa sin ọlọ́run àlá ẹyọ̀kan ṣoṣo wájúta níbi tọ̀ọ̀bù ẹ jìnnà sí tọ̀ọ̀bù wọ́n ní àwọn tọ̀wàgìtì jáfù tọ̀ọ̀bù àwọn bá lẹ́gbẹ̀rin wọn alákọ̀ọ́kọ́ nàndá à ìlà ìbáradá ti nà sí i ẹni bá pèpè sí pé báwo ni ó máa sin òun wúwà kọ́ọ̀bù òun fúnra ẹ̀ ló yẹ máa sin òun gan fúnra ti gbòòsà ó ti dàpé sí nǹkan sí òun. ẹlẹ́ẹ̀kejì mànà ó bí dá wàhúwà wọ́n sì inú rẹ̀ sì tòsí ó yọ ọdún sí i ẹ̀gbọ́n ayẹ́dẹ́ òun náà ti rí ẹ̀sìn pọ̀ náà lọ́rọ̀ lórí sọ pé yóò di láti nìkan ìṣẹ́jú lè sọ kí bọ́lá sọ ní sọ́ọ̀tì lọ́kùnrin gbé wàá máa tẹ́lẹ̀ iná sun bí ayé ápè tàbọ̀tì ẹ̀mí kan ò lè sọ pé ilẹ̀ ibi tó wò kù sí rè sọ̀rọ̀ máa láì dé àwọn àti dé ojú ti yé o àdúgbò ẹ̀dẹ̀ ni àyùnà àyùnà lọ́wọ́ lọ́wọ́ yẹn ni ó yá àyílọ àyíbọ̀ lọ́wọ́ ẹnu àyílọ bí wọ́n bẹ̀rẹ̀ tí ń sọ bẹ́ẹ̀ ó tọ̀ ti sọ ẹ̀ ìtọ̀ kù. jáàlù sábùtọ̀ gùnkù ó sọ ẹ̀ ìtọ̀ gùnkù ní tí wọ́n ń sìn torí bọ́lá a máa bẹ̀rẹ̀ ó jáde olóṣù sọ bẹ́ẹ̀ dé ó ti bẹ̀rẹ̀ ẹ tí ò ríra ẹ̀ tó sọ pé òun rí tí ó ṣẹlẹ̀ lọ́la pé wọ́n dé kò ríra o ẹni tí ọmọ bóyá ń wọ́ọ̀rùn ní ìsinmi tó ń jókòó sí àdúrà lórí fọwọ́ rẹ̀ sìn àní ìsìnkú òun ní sí àmọ́ àmọ̀ tẹ́lẹ̀ ní àsìn ìjókòó ìlónìí màá tọ̀ lónìí tí wọ́n ti ń ṣe tí wọ́n ti wà ní tẹ̀sí àdìrí lọ tọ́ bá lè sọ́nù wa bàbá bẹ́ẹ̀ pé tí wọn bá gbé ní ìsìn àwọn tó sọ pé àyùnrà àyùnrà tó ní wọn máa lọ àwọn yóò gbé kẹ̀kẹ́ ẹgbẹ́ bàbá lọ sípìtù ọwọ́ bí èèyàn àmọ́ hùwà péré lórílẹ̀ ẹni pé àwọn ọjọ́ yìí wà. ọlọ́run ní àwọn wọ̀nyí tá a sọ yìí. مثل الذين اتخذوا من دون الله مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت. الله يعطيك ويرى أو تقول لي أولياء tí wọ́n mú wọn ní aláfẹ̀yìntì tí wọ́n mú wọn ní ẹni tí wọ́n gbẹ́kẹ̀lé tí wọ́n mú wọn ní alágbọ̀ràn dùn tí wọ́n fi wọ́n sípò ọlọ́run ọlọ́run pẹ̀lú ewu àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ kámasálẹ̀ àgbàgbọ́nù àfiwé wọn àfiwé aláǹtakùn ní èlò. كمثل العنكبوت اتخذت بيتا ẹ̀rí aláǹtakò ó ṣe rí yẹn ipa ọ̀dà ti bẹ ìta amáǹkọ́lé òun náà nílé kan tí màá kọ́ gbogbo alámọ̀lẹ́ aláǹtakò bí ọlọ́wà wí. wà ìnà àwòhánà ní buyú ti làbẹ́ ìtú àlùkàbù. ọlọ́wà ní àmọ́ òru gbogbo yín náà lẹ́nà ìnà àwòhánà ní buyú ẹ tí ò bá sì mọ̀ tẹ́lẹ̀ ó lónìí. ìnà dájúdájú àwòhánà ní buyú ti èyí tó yẹ̀yẹ́ jùlọ èyí tó yẹpẹrẹ jùlọ èyí tó lẹ jùlọ nínú àwọn ilé àwọn kọ́láyé làbẹ́yìn tó ní àǹkàbù tí aláǹkàbù ni. kéfàlá bó ló ṣe ní rí bẹ́ẹ̀ bálàǹtakùn kọ́ gbogbo ilé fọ́dún mẹ́wàá lè kọ́lé yẹn ọmọ èké yóò fi dálẹ̀ kálé yóò túká

لو كانوا يعلمون لو كانوا يعلمون àwọn ọmọ ìṣe o àwọn ọmọ yìí tó bá jẹ́ pé wọ́n mọ̀ ní kó bá wọn tó gbogbo àwọn táwọn fi ń ṣe aláfẹ̀yìntì yẹn àwọn táwọn lọ kó bàbá àṣálẹ̀ gbogbo ìlérí wọn tí wọ́n ṣe fún wọn àti àdéhùn tí wọ́n bá wọn ṣe àdéhùn ẹ̀tàn ní ìlérí asán ni òfò àti pàbó ní gbogbo rẹ̀ ó padà já sí kò sẹ́nìkan tó lè là wọ́n bíkú bá ti dé kálukó bìlà ó ní ká máa wò ó ẹni tó lòun ó gbá ẹ̀yìn òun kan fúnra yóò dẹni tí ó mọ kí kò sí ẹgbàá òun kalẹ̀ ẹgbẹ́ òun níran ó ti ṣẹlẹ̀ láyé tí onídàá ṣe ń pìtàn àwọn tí ó máa wọn kan ṣe ṣúra nípa àwọn tí wọ́n máa ń tẹ̀lé àwọn kiri ní tí wọ́n pè wọ́ọ̀dì bank. àwọn yóò ní bẹ́ẹ̀ bá rí wọn omi àga jápẹ̀ ní kánìkò gàrà àyàrá fẹ̀ tẹ́ bá rí rẹ̀ náà tẹ́ bá ti rí náà ẹ̀ òní jápẹ́ tó yóò ṣe mẹ́rin pẹ̀lú ẹ̀ tó bá ti ṣe mẹ́rin lẹ́sẹ̀kẹsẹ̀ rẹ̀ yóò kò dípò kó máa fáyàn lọ́rùn tù. sọ́kọ́sọ́ wá hẹ́ẹ̀dì mọ́ni bí kú bá kẹ́ sọ́dọ̀ ló kú bínú wọn bá dé sólè pé kí mú wọn lọ nígbà ìgbúrú bá gbé èèyàn bẹ̀ wọ́n ṣe yóò dábẹ̀ ọdún pé ọgbà ló súnmọ́ àdìbàbà bá bẹ̀rẹ̀ sí í gbọ́ olórí ẹ̀ sọ̀rọ̀ ní kan pa lórí yóò ti bá yóò gbọ́dọ̀ pa lórí mọ́ pẹ̀lú ó ṣe tó yóò kàn wọ́n wò lóru kò sí tí ó ṣe ká tó sọ ti kú gan ká tó ṣe ìlú tọ́ka bá lórí ń fọ olórí ń fọ kọ́dígàdì fúnra ẹ̀ ó lè wọlé ẹgbẹ́ ẹ̀ ó lè dákú kí ló mú yóò fẹ́ ó lè wọ́n dégbére ẹ̀rù láti inú wá kí ló mú rẹ̀ ẹ́. ọlọ́run gbogbo àwọn èyí ló nì bẹ́ẹ̀ náà àwọn babaláwo tó bá yáwó ní ewé sunko èé ṣe déwé fi sunko kò ti sọ́jọ́ òní náà nítorí àyàtà kàní nínú sọ́ọ̀tù ìsọ́ọ̀ wọ́n máa yẹ kí ni kò ṣe tán èṣù òní ṣàjọpọ̀ náà. Wàmà àìlùmọ̀ ṣẹ̀yọ̀pọ̀nù ìlà òwúrọ̀. Àyàfi èṣù òní ṣàdéhùn kankan fún gbogbo àwọn tó mú lálábẹ́yìntì. Gbogbo àwọn tí wọ́n mú ní ẹni tí wọ́n gbẹ́kẹ̀lé pé yóò máa mójú wọn. Ọlọ́run ní èṣù òní ṣe àdéhùn kan fún ọdẹ iṣẹ́ àdéhùn ẹ̀gbọ́n. Oná fi máa ń pé wẹ́sùn kó. Ṣé àwọn pété máa ṣọ́ọ̀kù? fún àpẹẹrẹ ìránṣòkí bẹ́ẹ̀ ó wá fi sára àyànnú kan ni ó dúró bẹ́ẹ̀ tí ò ní jẹ́ kí àga àbọ̀kẹ́ tó wọlé sí ni lára bẹ́ẹ̀ yẹn bá ń ṣe ayọ̀ dí ìbọn àjẹ̀rù kan ní òlọ́yọ́ ó bá sì jẹ́ wípé àyẹ̀ta ló ṣe àjẹ̀rù kan gbà dànù torí pé wọ́n lágbára ọlọ́run fún àwọn agbára kan tí ò bá wọ́n mẹ́yìn ṣùgbọ́n bá wọ́n mẹ́yìn láti ní kápá lórí wọn ṣùgbọ́n òkè òkè ti fèlè. ṣùgbọ́n ẹni tó bá jẹ́ fún mi ní yóò ní kápá lórí wọn láì di kèfè nítorí pé wọn ò ní béèrè ìrànlọ́wọ́ ti wọn ìrànlọ́wọ́ ọlọ́run nìkan yóò ràn wá. ọlọ́run wá lè rán màláìkà láti ràn kódà bẹ́ẹ̀ bá ní ímẹ́ẹ̀lì tó pọ̀ èṣù fún ẹkùn sá fún yìí pé ọlọ́run ti sọ fún wa àbábẹ́ mi ti sọ fún wa ló kọ̀kọ́ àlẹ́bí èṣù sá fún ọ tí wọ́n bá ń bọ̀ tó ti bá ń bọ̀ yóò yà fún wọn ìwé wọn ló kà kó ilé ímẹ́ẹ̀lì rẹ̀ kà. eléyìí ń ṣẹlẹ̀ arábìnrin kan ó wá bá mi wípé òun ti lérí pé bọ́lá bá ṣọ ọdẹ látọjú ogun owó mi sẹ́rẹ́ sẹ́rẹ́ láti ṣe yorùbá èyí tí wọ́n ń gbé ìsẹ́lí ìsẹ́lí owó mi owó fi tó dúdú láti fi dúpẹ́ bọ́lá lọ ṣe ó ṣe ìgbà tó ní mọ́ òun kàtó kò lè rí ah! àwọn ní oṣù ní sáfúrú rẹ̀ ó fi hàn pé kìíní mímì òun náà ìṣú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àfà yìí náà yọ náà lọ yìí náà kìí sẹ́yìn náà kò bá wọn. kí wàá bẹ́ẹ̀ ló ń bẹ́ẹ̀ ọlọ́run èso oníṣèlérí kan àfìlérí ẹ̀tàn yóò máa tán yóò máa tán tó àti wáyé pé kèfèrí rẹ̀ ti ga ó ti lé ní táwọn olóògbé ń pè ní point of no return ó ti lé ní tí ò ti lè padà mọ́ yóò kàn rọra yọ ṣọ́ọ̀kì rẹ̀ sẹ́mọ́tò rẹ̀ ni wóò ló díje sọ́fèlè tí wọ́n ti wá lọ wọ àwọn nìkan tó ti bọ́lẹ̀ wọ́n yìí lọ́lẹ̀ ọkàn wọlé sí láàrin ìlérí tẹ́sù ti ṣe fún pé bọ́ọ̀ ní wọlé sí láàrin ṣókàn yìí àdéhùn yẹn yóò sì wọlé sí láàrin yóò bá kú ní kéfèé lọ́lọ́ fi ní máa yà ìlú ìṣèkọ́ ìlà owó àyàfi ìlérí ẹ̀tìlẹ̀ ẹni mùsùlùmí èyí ṣóòkù bẹ̀rẹ̀ sí ṣóòkù orí ìrògbò ló kù sí tọ́jú àwọn aṣòkù lójoojúmọ́ ni ó sì ní sí ní sẹ́kọ̀ọ́ aṣòkù lè sí bàbá rẹ̀ jáde ló kù sí lẹ́kọ̀ọ́ akáàtọ̀ àwọn ọmọ ìwà ìgbàlá àti ìgbàlá bàbá náà yìí kan àyàwó àyà àwọn ìka ìwé ti láìka ìjà ìfúra bọ̀ abẹ́jọ ìsìlá àjọ tán alhamdulilayi àti àtàwọn ènìyàn àdàtọ̀ àmà warzakonin min babi haɗin mini mana kuwa can ne su hada la karim da alaƙa اللهم انا نتمنى لجعلك في نوره ونعوذ بك من شرور وانا كابو كابو عايزين àìsílẹ̀ ìsinmi láàrín wọn sáré àwọn ohun èsì àsìkè tá ń sọ fún gbogbo ṣe sí àṣàlẹ̀ tí ò lásìkò ìjẹ àbúkà ló ti ọlọ́run láṣẹ mẹ́ẹ̀ abẹ́wọ̀ tọ́lẹ̀tì bismillah ọlọ́ọ̀bẹ ní àwọn ìgbà mi lọ́wọ́ sọ fúráìsì ó di láti kú fọ́ọ̀dọ̀ ó fẹ́ bẹ́ẹ̀ wù kébé bismillah àti àtàkọ̀ ó fọ́ṣọ́ alihamdulilayi ní ìsáni àdàtàwà wà sàkọ̀ ní ìlú lẹ́yìn àwọn ìlú ìbàlàkúwà aṣọ tuntun ìyọ́ tún lè tó sí àwọn lè sinmi ṣùgbọ́n pẹ̀lú kí ni pẹ̀lú ìrántí ọlọ́run àwọn tí wọ́n máa ń ṣọ́ọ̀bù náà ní sinmi pẹ̀lú ìrántí bá ní ìrántí èṣù ṣùgbọ́n ọ̀rọ̀ wa ní àdéhùn tẹ̀sù àdéhùn ẹ̀tàn ni yóò padà yọ ṣọ́ọ̀kì rẹ̀ sẹ́wọ̀n. àwọn ẹ̀wà ní hàn èèwọ̀n kan tí wọ́n ní kó máa ṣe ló ṣe wọ́n ní kó máa pe ẹyin jẹ ọmọ rẹ̀ tó tó wá fẹ́ràn nígbà tó fẹ́ lọ ọjà yẹn ọmọ ẹ̀ wá gbẹ yóò ṣàkà gidi gba ẹyin jẹ lọ́wọ́ rẹ̀ ó ẹyin òun lè rí ọ rẹ̀. àwọn sì ní ọmọ ẹjọ́ ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ ló ọ̀gẹ̀dẹ̀ ìrẹ̀lú rẹ̀ èsù ní báwọn sàdéhùn kan ẹ̀kọ́ jáde wọ́n ẹ̀tàn. ó sì tó bí ara ẹyẹ kó ẹ̀rì ó lè jẹ́ pọ́ọ̀mù rẹ̀ kan ní ó lù ọmọ bíbí inú ara rẹ̀ ó lè jẹ́ ìyàwó ó lè jẹ́ ara ẹ̀ gan èso sàdá lóró kan owó tí ò ní tí ò ṣe é gbọ́ sétí ẹgbẹ́ àwọn fíìmù àgbéléwò oríṣiríṣi náà lè máa wò bẹ́ẹ̀. tí kálórí ìlọ́mọ ẹyọ kan ṣoṣo ọmọ òun kan ṣoṣo náà olóòlò òfin níbi tó lọ ìwé ìlú bọ̀. ọmọ ayọ́ abẹ́ ìrora tí báwọn fọ lóde ìyàwó rẹ̀ tó bí màá ló lọ o sì gbọ́dọ̀ fẹ́yàwó mi lọ́dọ̀ ọdún wá níyàwó rẹ̀ wọ́n kú ó sì gbọ́dọ̀ fẹ́ méjì tó wá ti fẹ́ẹ̀kan yóò kú lọ́dún ọdún tí mo tó gbọ́dọ̀ fẹ́ mi ìkú ó sì máa ṣe lọ́dún ọdún nù àdáwò tí mo bèèrè lọ́rùn nígbà tí ó bá ikú yọ méje lọ́wọ́ àwọn èèyàn tó gbé aláwọ̀ adé wá máa ń bí ìbàdàn ní ìsàlẹ̀ ikú lọ fẹ́ mi yóò lọ fún kákọ́tù kúrò tí ikú o ó lè lọ amẹ́ríkà sáré tí ó bí nǹkan bẹ̀ ìnira tí wọ́n bá kiri oríṣiríṣi ni ọlọ́wọ́ ní gbogbo àwọn èèyàn ẹnu bàbí ta bá dé lẹ́rù wà nílẹ̀ asínà olè ọ̀sẹ̀ pẹ̀lẹ́ òwú bí a. Báwa ni tọ́lọ́run àwọn orúkọ tó dára yìí. Káwọn ń pe ara káwọn mú àṣẹ ìtàn láti lẹ́yìn. Torí báwa ní gbogbo àtìlẹ́yìn èṣù àfiwé ilé aláǹtakùn èyí tó ṣe wípé ilé yẹn yẹn ni ilé yẹn bá ẹni kò lè dúró alápapọ̀ ó sì dúró bẹ́ẹ̀ agbọ́n kan báyìí agbọ́n tó tóbi jẹ́ òṣojú mi wo àmì ìtọ́jọ́ fúnra àwọn alápapọ̀ lórí rẹ̀ tó gbé méjì fẹ́ ó tó sí ọ̀pá alápapọ̀ yẹn fẹ́ sún àwọn yóò jẹun ní pẹ́ ó sì gbé méjì nínú ọlẹ́ ara rẹ̀ tó lówó ti ní ààbò ó fẹ́ pé gbogbo ààbò tó bá ti yàtọ̀ sí ààbò tọ̀tọ̀ gbogbo ìṣọ́ tó bá ti yàtọ̀ sí ìṣọ́ tàlọ́kùtà áyá ààbò àtìṣọ́ yẹn dàbí ilé aláǹtakùn tí ò lè tí ò jẹ́ ìkẹ̀kà lọ́nà fún ilé yẹn. aláwa ní àwọn orúkọ wọ̀nyí ká fi gbé ọlọ́run وذروا الذين يجادلون في أسمائه سيجزون ما كانوا يعملون Ọlọ́run ní ẹ jìnnà sí àwọn tó ṣe ìrìn hard àlìmọ̀lì hìdún àwọn tí wọ́n pa orúkọ ọlọ́run jì tí wọ́n ò lò ó wọ́n ò ṣe kí ni wọ́n ò lò wọ́n ò lò orúkọ ọlọ́run wọ́n ò lò orúkọ ọlọ́run nípa ní ìmọ̀ ọlọ́run àwọn yìí ẹ jìnnà sí wọn sanjisawo nàìjíríà ní àmàlẹ́ àbọ̀ wọn san wọn lẹ́sàn-án tí wọ́n gbélé ayé ṣe. àwọn sàlàyé pé ìhà ìran ni tálákọ̀ọ́kọ́ la sọ lánàá òun náà ni àìsàmì àlọ́ọ̀hà bímọ làmùyùsàmì bí ìnàsáwò kéèyàn ó fún ọlọ́run lórúkọ tọ́lọ́run fúnra rẹ̀ olùkọ́sí gẹ́gẹ́ àwọn ìsọ́ra máa ń pe àwọn ní apu bàbá ó fi hàn pé àwọn ẹ̀yẹ́ ṣe ìgbìn ha ó kọ ọlọ́run wọn pa tí ìwé lọ́ọ́ pèlè bàbá wọn fún olórúkọ tí kì í ṣe tiẹ̀ olùkọ́ àbá wa ní èèyàn làwọn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tààkà lánàá à ń yọ kìrọ̀ ṣe á ní àsìnà yìí kéèyàn tako èyí yòókù nínú àwọn orúkọ náà. ó rò pé kéèyàn ó fún ẹlẹ́gẹ̀ẹ́jì àyùn ṣe á ní àsìnà yìí ó kórìíra nǹkan ká kéèyàn ó ṣe kí ni. péyìn ó kórìíra kankan nínú orúkọ náà n'ime àwọn kan sọ pé asafu alẹ́bùwà Muhammad sọ pé ìlà ó bẹ fún ọ náà àwọn orúkọ kan ló mọ́kàndínlọ́gọ́rùn-ún bẹ́ẹ̀ bí a sọ pé ìwáyà ti tírìmì bí yẹn tó líìsì àwọn orúkọ yẹn jáde ìwáyà yẹn ìwáyà tó kọ̀ ìfà. riwaya tó dọ̀ìfà riwaya tí ó bá làáfíà tí bukọ́lé àti muslim bá làáfíà owó tó àwọn orúkọ yẹn jáde kó tó orúkọ yẹn jáde. ìlànà ìta ń ṣàlàyé bẹ́ẹ̀ ni pé ètò wọn rinlẹ̀ nínú orúkọ náà bíi Allah Ahmed Alahim kéèyàn wá takò ẹ̀yọ̀ lọ́mọdé wọ́n mú ọ̀rọ̀ àwọn jàmíyà wá lánàá àwọn kan sọ pé lẹ́yìnsà lè láì lẹ́yìnsà lè láì lè sílè ayé lẹ́yìnsà láì sí abàdà ọlọ́run ọkọ̀ òdó ọ̀há kí ni ìdí náà fi sọ bẹ́ẹ̀ wọ́n ní ìdí ni wípé tá a bá lọ fún ọlọ́run lórúkọ tá a pè lórúkọ kan láti fi ọlọ́run wé ẹ̀dá pé fáwọn èèyàn náà tó wọ́n àjọlá ọba ní aláforíjì ṣèbí bẹ́ẹ̀ bá ṣe ìpín náà máa foríjì èèyàn ajẹ́bẹ́ àti fọlọ́run wó kíni àti fòwé èèyàn ọ̀nà ta àìlà àìlà. ẹlẹ́ẹ̀kẹta àìyúkìrọ máa dáńlá tàlẹ́ ìnínà sífàt kéèyàn takò ìròyìn ọlọ́run èyí tí a rí pàyọ nínú orúkọ ọlọ́run ní àmì kò rí bẹ́ẹ̀. wàhálà eléyìí ó ń bẹ nínú kíni ó ń bẹ nínú ìyá nípa orúkọ ọlọ́run ọba tì ó wà nù ẹ̀. ẹni yìí ó obìnrin rẹ̀ fọ́nà orúkọ ọlọ́run o kò jiyàn rẹ̀ fọ́nà ní jẹ́bẹ̀ o ṣùgbọ́n yóò ń kiri sífàtà alẹ́ ti yàtàkọ̀ mẹ́nu àádàrí sí. ìròyìn tí orúkọ yẹn kó sínú ó ṣe kí ni ó ta kó pé kò rí bẹ́ẹ̀. bí kéèyàn sọ pé ìnàmọ́ àsàmì ọ̀hún ìlàsámù ìnàmọ́ àsàmì ọ̀hún ìlàsámù ọlọ́run ọba olùgbọ́ ṣùgbọ́n ṣàhánàlá olùgbọ́lọ́ lọ́run ṣùgbọ́n kò sí gbígbọ́ fún kí ló ń sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà á yí mo bìlà ìlú olùmọ̀lọ́lọ́run láìsí ìmọ̀ kọ́ọ́lì ń bìlà kọ́ọ̀lì adẹ́ta lọ́lọ́run láìsẹ́ta kọ́ọ̀lì kọ́ọ̀lì ń bìlà kúndẹ̀rọ̀ alágbára ni láìsàgbára ẹgbẹ́ ọ̀hún tí mo sọ yìí sọ́wọ́ màákùn sọ́wọ́ aláàfáà yìí hàdà bẹ́ẹ̀rù màákùn. Yẹ́ ẹ̀rọ ní tẹ́lẹ̀ sọ bẹ́ẹ̀. Ṣẹ́ẹ̀lì ìdí ni pé wọ́n wọ pé bí ẹ bá sọ pé ọlọ́run ọba olùmọ̀ ní ó ní ìmọ̀ ẹ tún ti ṣe kí ni ẹ tún ti fi tó yìí. A jẹ́ pé a ti fi ààlà sí ìmọ̀ ọ̀nà. Olùgbé ta bá sọ pé ó ní ìmọ̀ àpèmọ́lọ̀ ó ti ní ta àgbà lérò pẹ̀lú ìmọ̀ ìlú láàlà àti kí ṣe kí ni àti kí jọ ọ̀yà bẹ́ẹ̀ náà lára ṣùgbọ́n ọ̀rọ̀ kò ṣe kí ni ọ̀rọ̀ wọlé ó ti rẹ̀ kóra. àwọn ọ̀dọ́ tó máa ń ṣàṣejù níbi ìṣàfitì ìròyìn ọlọ́run sọ́dọ̀ ọlọ́run nípa pé wọ́n fi kún ìròyìn yẹn tọ́tàlá wọ́n wà ní àárín ọlọ́run bá ní olùmọ̀ èyí tó ṣe pé láàmù ìrìn tí ẹ̀ lè mọ̀ wọ́n á sọ pé wọ́n á wọ́n fẹ́ wọ́n ṣe òpin yà láàrin ìmọ̀ ọlọ́run àti bèrè wọ́n á ní ọba tó ṣe pé ojoojúmọ́ nìmọ̀ rẹ̀ léèpọ̀ ọba tó ṣe pé gbogbo ìṣẹ́jú gbogbo àkókò ìṣẹ́jú lágbára kágbára fún wọ́n bẹ̀rẹ̀ ṣàlàyé wípé ó ju tiwa lọ ṣùgbọ́n tí wọ́n sọ yẹn sọ kó sọ lórí ìnáda fún ìnáda ìta kí ló dé tá a ti sọ bẹ́ẹ̀ torí wípé tí nǹkan kan bá lékún fún yìí ó fi hàn pé kò ní nǹkan tó lékún yẹn lánàá àbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan kan lékún fún yìí lónìí ó fi hàn pé lánàá ẹ̀yọ̀ ní nǹkan yẹn ó fi hàn pé lánàá ẹ̀yọ̀ ní nǹkan yẹn mọ́sálá ìyá sọ wọ́n lẹ́yìn pé mo bí mo lónìí o ọmọ ẹgbẹ́ lánàá ni ò lọ́mọ yẹn ọmọ yẹn tó kọ ẹ́ àmọ̀ tó lé kan sí inú ilé wa o. sọtáwá pé nǹkan náà wọ́n bá ń lékún ó fẹ́ bí àwọn èèyàn kan wà tọ́lọ́wọ́ tẹ́lẹ̀ kó a sì jẹ́ pé kò ní ọ̀kan tẹ́lẹ̀ àìmọ̀ kan náà ni pé nǹkan kan wà téèyàn ò mọ̀ tẹ́lẹ̀ ajẹ́gbẹ́ aṣàfihàn àìmọ̀ kan sọ́dọ̀ lọ bẹ́ẹ̀ sì ni lọ́wọ́ wa láyẹ̀ dépò rọ́bì wà láyẹ̀ sí àìmọ̀ kan ò sí mọ́ ọ̀rọ̀ ọlọ́run ó ti lẹ̀kùn rẹ̀ gbogbo wa tabalabara ọlọ́run léwu ó fi mọ́ agbára kan bẹ èyí tí kò ní tẹ́lẹ̀. èyí tí ò ní tẹ́lẹ̀ ọlọ́run sàánù wa náà ìyẹn ní ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ táwọn ẹ̀yẹ sọ kò ní làákàyè kò sí kò bá làákàyè ṣé ìtẹ́bí ni wàhálà màálù fún àìlè ọ̀tàzílà ìta sọ ìdí òbálàká ìwé ìkẹ́kọ̀ọ́ àwọn ọ̀tàzílà máa sọ ni ọwọ́ pé òun àkùn kò bálàká ìwé fún àwọn ẹ̀yẹ jàǹdà àṣìná àìlànà máàdọ̀ òbàbá yìí rọ̀ fẹ̀yàkùnú àwọn èèyàn wọ̀nyí orúkọ ọlọ́run ọba gbogbo ẹ̀ kọ́ pàápọ̀ sójú kan wọ́n ní asàmìrù fayakùlù asàmìrù rẹ́rù nàárí láàkì kùlù alẹ́ ìsànà àmáyà asàmìrù láyà dúró alàsáì wàlẹ̀ àníwò láyà dúró alàrí láàkì ìjábọ̀lù àlà tí mo rẹ́fà lọ́bẹ̀ pé wọ́n ní orúkọ ọlọ́run yẹn gbogbo ẹ̀ pátá wọ́n ló but the rules of that àmì lásán ta kàn fi wọn náà kìí ṣe wípé àwọn orúkọ yẹn ní àwọn ìròyìn yẹn nínú nígbà tí èèyàn lọ lójú ọ̀nà ta kàn fún nìkan lórúkọ mọ́sàlá wọ́n yí parí pòfẹ́sọ̀ kan nígbà kan ó ti kú sí ọmọ Èkìtì ní Professor Olúgbòmọ̀ the first professor of mathematics in Africa Professor Olúgbòmọ̀ kò interview lọ́sibẹ̀wò ní highlight program highlight ṣe rántí táwọn ṣe ní ẹtì ìbàdàn ní eighties ẹ̀rọ highlight ní aago mẹ́wàá alẹ́ wọn máa bẹ̀rẹ̀ àwa sì fẹ́ mo wrestling aago mọ́kànlá kọjá ìṣẹ́jú márùn-ún bẹ́ẹ̀ bá dọ̀dọ̀ wọn ó sùn díẹ̀ bóun ó jí ó dàárọ̀ kó tó jí ó wá di mẹ́ta àwò highlight inú wa inú gbà lọ orí ìgbóni ọmọ ẹ̀sán olùfẹ́lẹ́ ọkùnrin olùfẹ́lẹ́ àbẹ̀kọ́ntẹ̀ nígbà àwọn díẹ̀ díẹ̀ bàtà bẹ̀rẹ̀ sí ìwò bá ti fẹ́ highlight wọn kan bẹ́ẹ̀ ló mọ ìyẹn fún ẹsẹ̀ ìlọ́dọ̀ ní pé wọ́n bẹ̀rẹ̀ sí discuss topic ìṣúdọ̀ kan wọ́n wáyé tàbí kò rẹ̀ sólùkù náà bọ́dà dọ̀rọ̀ tí mo sọ lánàá pé gbogbo àwọn nǹkan tó kú náà wọ̀nyí àwọn ò ní wò kálára ni a lè kó torí àti ẹ̀sìn ní chọ́ọ̀sì ní sí wàá lọ station bí báà kó bẹ̀ pọ̀ ẹ̀ka yẹn yàn kan ní ó jókòó ti highlight tó bá ti jókòó ti ó ó sùn lọ mo wá interview mo ní prof in one of your papers wọ́n ní it seems like wọ́n wọ́n jù sí pé it you don't believe in existence of God kódà bí ẹni pé ẹ gbàgbọ́ náà wò dé ẹ gbàgbọ́ náà wò wá professor kí ló dé oní ara àwọn òṣèlú ní ah, pépà yìí kan wà tẹ dìbíbà àbí ẹ̀kọ́ kan wà tẹ ẹ̀kọ́ tẹ ẹ sọ wípé kò sọ́nà ó ní rárá ní kò yé ẹni tí ń fọ̀rọ̀ owó lẹ́nu wò ni the central you don't understand but what I was saying in that paper is that the existence of God is like the existence of remembrance ó ní báwọn ń sọ ni pé bíbí ọlọ́run wíwà àlá ó dàbí ìgbà tí òun kà náà wà jẹ́ nígbà tí mo á jìnnà nínú maths ìgbà yẹn mo ṣẹ̀wá rí pé ìdí sọ náà ló ní òsọ náà ó wà àwọn eléyìí lọ́dọ̀ náà wọ́n sọ ṣùgbọ́n àti ẹ̀tún burú díẹ̀ ju ti wọn lọ. ṣé o pé òǹkà èmi o èjì ẹ̀ta ẹ̀rin èmi ò kí ló jẹ́ jẹ́ ní mo béèrè lọ yìí wàá kí ló dé tí wọ́n àbújẹ́ wọn tòó kí ló dé tí ìbújẹ́ tún ṣẹbẹ́ ayé wọ́n àgbà pé wọ́n àlẹ́ kí ni lágbára wá èdò kí ni ò bá èmi haúsá dáyà ẹ̀ẹ̀ká ó lè wù akábòpé lẹ́ni káwọn kan ní oko òwú gbígbáradà lọ́fọlọ́kọ̀ nítorí sọ náà ni pé àwa la ronú tá à fò ní ìpè yẹn ọlọ́run yẹn àwa náà lára nínú àkàndé lórúkọ ọ̀gbọ́n òun wá kí n sọ yìí tẹ̀sí burúkú sí a very bad similitude sísẹ̀ tó ń lò ní simili burúkú ni irú ẹ̀ náà làwọn eléyìí tí wọ́n sọ pé gbogbo àwọn orúkọ wọ̀nyí wọ́n kàn sọ àárín pàkọ́tì àmì lásán ni yẹn pé ọlọ́run ògbókọ náà ló padà sọ̀rọ̀ àwọn alákùnrin wọn aláàmì bákan rúùs ó kàn jẹ́ àmì lásán ọ̀rọ̀ burúkú wọn sọ̀rọ̀ gbogbo díẹ̀ ọlọ́run sànù wa so kí là ń sàlàyé àwọn ìran mẹ́ta ìrìhà tọ́lọ̀ ní ká jìnà sáwọn tó ń ṣe alákọ̀ọ́kọ́ àwọn tó fún ọlọ́run ló kọ tọ́lọ́run ò jẹ́ ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bẹ̀rẹ̀ ló kọ wọn ní kò jẹ́ àwọn nàṣàrà ẹni pé mo fẹ́ bá wa pé ọlọ́run Allah ní Allah wọ́n wo kọ̀ mí fún gẹ́gẹ́ bí àwọn awúsá nú wọn ìgbàgbọ́ àti òun bá òun dúdú àgbẹ̀ lórí èdè ìgbà ń díjì kò dúdú pé Allah àwọn àfáà ilẹ̀ awúsá tí wọ́n jẹ́ ìmọ̀ ń bẹ́ sí ìwòkó bá ń díjì ìwé ọlọ́ọ̀bẹ torí pé láàrín náà ipá ṣàlàyé olódùmarè pé àwọn agbóhùn nílé pé aláàánú olódùmarè nítorí pé ìtumọ̀ rẹ̀ rújú ìsìnsọ́ọ̀lù ọ̀hún yẹn ni pé ìṣìkọ́kù ẹ̀ ìpìlẹ̀ the etymology of that name tabaníká wà ìpìlẹ̀ rẹ̀ ó ní wàhálà nínú àti ṣàfihàn ẹ̀ sí pẹ̀tùmọ̀ rẹ̀ gáre ètò àsìrífà yẹn bẹ̀ kó láyà ní ìjà láyà kò bá ìkẹ́ títóbi ọlọ́run ó bá ṣe máa pa ọlọ́run ní àárẹ̀ ààrẹ nílé èdè yorùbá ẹni tó bá kó amòtúmẹ̀ ṣùgbọ́n sí ìṣe ohun bẹ́ẹ̀ kankan nínú kíni pẹ̀lú inú àbùkù láti ààrẹ ní ọ̀wọ́ yẹn níṣẹ́ ọ̀rá sọ́run ó ti ní àbùkù lọ́wọ́ tó ààrẹ rẹ láwọn ibi tó ti wá ààrẹ yìí wọ́n a sì máa lò náà ara wo sóde ó rà gá àwọn ẹlẹ́nu ní. níbi ìbísí ìdáta wọ̀ fílẹ̀ láwọn òbí ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ti yẹ̀yẹ́ wọ́n ti yẹ pẹ́rẹ́ láàrin wọn. sọtọ́rí náà olóòtú máa rí ra sọ pé wọlé tàbí elédùmarè tàbí òdùmarè tàbí èdùmarè àzọ̀dọ̀ àwọn alátàlá ti sẹ́wọ́n kọ́ èdùmarè yá ń wọn ọmọ sọ̀tún sọ̀tún ẹgbẹ́ sọ̀tún èdùmarè kankan àwọ̀ àníkẹ́ wá ní àwọn orúkọ ọlọ́run ní ọlọ́run sàánú wa àwọn orúkọ ọlọ́run ọba ó sì máa ń júwe àwọn nǹkan tó pọ̀ pẹ̀lú ìnira yìí láti ṣàlàyé ìwé ọ̀rọ̀ yóò tó pọ̀ wá ní tààyè àmọ́ ṣàlàyé ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ó ṣe pàtàkì ká mọ orúkọ ẹ̀ ká sì má ṣe ìhà lẹ́yìn náà ká mọ orúkọ kọ̀ọ̀kan tó sí jú sí ládùúgbò wa mọ́ṣáláṣí rẹ̀ ká ní tààrí ìdánilẹ́kọ̀ọ́ ó yẹ ẹ̀kan lọ́sẹ̀ ó ràn túmọ̀ àwọn orúkọ ọlọ́run fún wa ẹ̀rí inú arahman àwọn àfáàní ismù dáàlùn àìlà sáàtì rahmatihi wà ṣùgbọ́n mi à mìjàmí ìmàlùkọ́ wà ó wá sún ṣùgbọ́n láti tààrà wàhálà ìdájúṣe ìtìlá kúrú àlàmọ́ ìrìlì ẹ̀rù báwọn bá ṣe ṣàlàyé tí ẹ bá gbọ́ tún rẹ̀ bá èyí tí ẹ bá fẹ́ lò láti fi bẹ lọ́wọ́ ìgbàgbọ́ ìlú ń kà sí wọ́n ní orúkọ kan ní tó ń tọ́ka sí gbígbòòrò ìkẹ́ ọlọ́run wàṣùwù ní á àti ìkó gbogbo nǹkan sínú nínú ìkẹ́ tí ò yà kankan sọ́tọ̀ ìjàmíì àlùkọ́ fún gbogbo ẹ̀dá tọ́lọ̀ dá èèyàn àlìjọ̀lú gan àti màláìka gbogbo ẹ̀dá ìkí ọlọ́run kọ́ kíkà wọn. wọ́n wá sùn orúkọ kan ní yàtá sùnì láti tààdà ọlọ́run nìkan la ṣàdáyàn rí ẹ̀ torí ẹ̀ nìkan gbọ́dọ̀ wọ́n yára hàn. àbí kò fi abdùsì fún àwọn orúkọ bẹ́yìn ní jẹ́ orúkọ ọlọ́run láti fi abdùsì láyà music la kú ara lé nìyí ká fọ kàn ká nà mẹ́lórí àwọn fi gbé kò bọ́ sí kò bá kú ní ìṣẹ̀lẹ̀ Islam. ẹ wo àlẹ́ àfẹ́ wò lánàá mi ní tó kọ́ Aisha lóru láyà tó kọ́ di àwọn ọmọ mi nípa àkókò tó ìgbòho àfúwá fàfúwá nìyí wọ́n ní òun náà ní alẹ́ bíi yàgò fún dáhùn àá ẹni tí máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ̀ wàyàtẹ̀tà wà àyìnbó yóò sì ṣàmójúkò òkè ẹ̀ṣẹ̀ o wàrà ìhàkọ̀bọ̀ àlè ẹni tó ní ẹ̀ṣẹ̀ yẹn àní jẹ́ ìyà orí ẹ̀ṣẹ̀ yẹn máàsì kọ́ kiri áàbùtìrì kọ́ tó ti pé ẹrú yẹn ti lẹ́tọ̀ọ́ sí yà tó ti kó ti lẹ́tọ̀ọ́ sí yà ẹ tó wà nìkan fúlù aláforíjì náà tún ní àkọ́kọ́ alámojúfò ẹ̀rù tún ẹ̀ wọ́n ní alẹ́bí yàtòrò dámbà ẹni tí máa bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ aláṣọ ibi ìfẹ́ tó ní ẹ̀ṣẹ̀ yẹn ṣáà pẹ́tù àmì ẹlòmí àpò bí ẹni ọlọ́run àbáwọ̀ ẹ̀ṣẹ̀ kan bẹ tó dá ṣùgbọ́n náà ó máa bo òní ìsẹ́yìn kankan nígbà làwọn mi sọ pé wá dídọ̀ pé ìgbà kí á máa wá kan dáadáa ló pé kí ẹ̀rọ mọ̀ sọ pé òun ti dẹ́ṣẹ̀ báyìí rí wọ́n ló dẹ́ni kankan ò sí rí ọ wàá mọ̀ sínú wàá tọrọ àforíjì tó bá dídọ̀ pé ìdí lọ́lọ́wọ́ wà pé níwọ̀n nìkan náà kò ní sẹ́ni kankan bí ọlọ́run jẹ́ nìkan kan rí yóò sọ pé lágbájá ọmọ lágbájá olùkọ́ ni ó kọ wa ní òkú wa níjọ́ gbé ìgbé ìdí nìyẹn tó tọ́mọ yẹn wá ń jáde láyé tó tó dijọ́ kejì tá a fẹ́ pẹ̀lú sínú rẹ̀ àwọn apá mi á pẹ̀lú sínú rẹ̀ náà á sì fi lórúkọ torí pé kálukú ló fowópọ̀ rẹ̀ pé níjọ́ gbèbè fátíwá táwọn alájú náà ti gba ayé náà wá lọ ní wọn lákàtà ọ̀rẹ́ àti sàkàdíyà. permanent committee on ifá àwọn ìgbìmọ̀ alábẹ́sẹ̀kẹ́lẹ́ lórí ìmọ̀ mú ìdájọ́ ẹ̀sìn wá fún àwọn tí ń wá ìdájọ́ ẹ̀sìn káàkiri àgbáláyé tí àwọn ayélujára kìbárí ìpìlẹ̀ náà àjọ àkójọpọ̀ àbí àgbáríjọ àwọn àfáàgbà nílẹ̀ Saudi Arabia torí wọ́n pè àwọn àfáà Saudi sílé àwọn kan wà táǹpẹ̀ ní kìbárí ìpìlẹ̀ náà senior scholars àwọn kan wà scholar náà wọ́n sí lára senior tọ́rọ̀ bá dojú ẹ̀ àwọn ẹ̀yìnhàn tún kì bá rí ìlànà senior scholar committee yóò wà á jókòó tí wọ́n fi yọjọ́ ó dàbí ìgbà tí ọ̀rọ̀ iraq ṣẹlẹ̀ ní saudi nígbà tí iraq yà next kuwait tí saudi táwọn amẹ́ríkà fẹ́ jà tí saudi àwọn àfáà wá jókòó pé jẹ́ ìgbàláyé wà ní òṣèré àfún amẹ́ríkà láti lo ilẹ̀ saudi kó yìnbọn sí iraq ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers àwọn ṣẹ́ká ah, nǹkan burúkú sáàbí ṣe ló jọ tí mo ka fàtúwà táwọn àfà yẹn ṣe it's more than forty pages orí ọmọ ìjálá kan tí wọ́n fi ṣàlàyé pé ó lẹ́tọ̀ọ́ kí wọ́n lo èdè yẹn láti bá ìrà kìtà it's more than forty pages tí wọ́n fi ṣàlàyé ṣé kúrò bá ṣe tó jẹ́ mufti báyìí wọn ló ṣe ṣe àwọn àkùnrin alága ó bá ṣe àwọn àlàyé kan sẹ́yìn tí wọ́n pè ní fitna àti ìdítọ́bẹ̀ ká mùsùlùmí ó jìnà sí fitna ó lè tó ti ṣẹlẹ̀ látàyè Usman àbọ̀ bẹ̀tẹ̀ ètòní ẹgbẹ́ wa rántí fitna Usman nígbà tí wọ́n pa Usman àwọn aláhọ́bó kan nítorí ẹ̀sùn tí wọ́n rò páwọn ní lórí olórí orílẹ̀-èdè nígbà náà ti ń jẹ́ Usman wọn dandan lá àwọn gbẹ̀sán àwọn àwọn àwọn ilé náà lọ lu yí wọn rárá àgbàjọba Usman wọn bá yàwó ẹ̀ wọ́n dé ọwọ́ ẹ̀. lásìgbò yẹn mùsùlùmí ò tí kò lẹ́kẹ̀ẹ́ tó lẹ́kẹ́ ní mùsùlùmí pé àmọ́ bí àkìrí àwọn amọ̀rọ̀ káàlì àfọ̀lá tó ní tọ́lọ̀ fẹ́ẹ́ lè fúnra rẹ̀ káwọn tí ó wọ̀ náà lè wọ̀ náà káwọn tí ó sùn àjẹwà jù. wọ́n ń ṣàlàyé àṣé lọ́dọ̀ àwọn àfáà wọn ò rí sàdáàmù sí mùsùlùmí tẹ́pá wa ò mọ̀ wọ́n wá pẹ́ ẹ̀rí wa wọ́n nígbà tó di pírẹ́sídẹ̀ntì Saudi ìjọba Saudi gangan lọ́wọ́ àdúpẹ́ ah, mùsùlùmí rè wọ́n lọ́wọ́ gbà tó máa wá hàn náà sóní òkun ṣe sáàmù dáwọ́nà tòun ìṣtìrọ̀kìyà ìṣtìrọ̀kìyà wà kí ni tòun ìyá tó lè àrùn ìyá tó lè wá. bàbá tó lé lórí ó ń pè lórí communism and Arab nationalism tó ń fi ṣèjọba tó ń lò ṣàgbẹ́ pé communism ìfún ṣe ránṣẹ́ àtúntí wò ní ìjọba tó ń lò àwọn bá a sábà wọ́n pé Kuwait dáúdà tó ní islamiyà dáúdà islamiyà ni ìlú islam ní òfin ẹ̀sìn ni wọ́n lò Kuwait ó ṣe wá gbá yẹn yóò pa òfin ẹ̀sìn rẹ̀ àtúntò communism yóò kọ̀ wọlé yẹ́nà wọ́pọ̀ ọ̀nà làwọn abá àbí lókè àwọn ọ̀lágbára àti ilé bá gbà kálé kuwait ọmọ iná làárọ̀ síná àwọn eléyìí iná ni wọ́n àbí òun fúnra ẹ̀ àfẹ́ òkè ẹ̀rọ ọmọ iná síná ìdí tí wọ́n fi fún wọn láàyè ìgbà ìlú fátúrà àwọn tí ó ṣàlàyé nìyẹn yóò tẹ̀wọ̀n bẹ́ẹ̀ ìyá àkọ́tún mọ̀tínà ìlọ́kà ìyá àkọ́tún mọ̀tínà bẹ́ẹ̀ iná dáwọ̀lá tẹ̀yìn المملكة العربية المملكة العربية السعودية وإيران في البداية àwọn àgbà ṣàlàyé pé àwọn ìrànlọ́wọ́ àwọn pé àwọn afáṣẹ ìfẹ́ ìwọ tó mú gbé jáde ìdọ̀rẹ̀ ní rárá o ìwé ìtìjẹ́ ìlú kan táwọn wò pé Islam tó fẹsẹ̀ wà lẹ̀ dáadáa ń bẹ̀ tẹ́lẹ̀ bá yóò gba Islam dànù ókè ọmọ náà làwọn sí náà fáìlà yẹn náà dẹ́wà ní oṣù kọ̀wájú fìkìyà ọ pé irin là fi máa ń gbére wọ́n tẹ́ ẹ̀ àìlà torí náà alùpọ̀ fún ẹni tí máa ń po ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ fún ẹni tó dá ẹ̀ṣẹ̀ yẹn àlọ́dọ̀ àwọn ọlọ́run máa ń pe ẹni yẹn ní jẹ́jẹ́ yóò wá sọ pé lágbájá ìwọ lágbájá oṣù báyìí ìjọba oṣù báyìí ìjọba àyà iná tí wọ́n já pé tó iná dé láyé àmọ́ mo forí jì òun lọ àlùtọ́ yẹn ló jẹ́ pé bẹ́ẹ̀ bá dẹ́ṣẹ̀ kan ní kọ́kọ́ kẹ́nìkan kan ò rí kámọ́ lọ mọ sọ gbangba wọn bá ti lè sọ abẹ́ lọ jìyà ẹjọ́ gbèǹde nù àbí à ń béèrè fún yàrá rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ó wà ní yàrá ìgbàkan ọgbà búdà sọ́ọ̀mù tó ṣe tó mọ̀ ó lè jáde àbá iṣẹ́ ìjọta àdúgbò kéé gbogbo ẹmu lè yàtọ̀ sí ìlú onídìí tó máa sọ pé áà ah, nígbà kan bàbá ti wà ní yàrá mẹ́rin ẹmu làánú wọn àwọn èèyàn sì bá ìdáná fílà kó ní ìjì mọ sínú ààrẹ tó bá ti dá ọbẹ ìdí ọlọ́run ó pẹ̀lú àárín ọ torí ká ló lọ wà ìdí yóò lọ́wọ́ sọ pé <laughs> ṣùgbọ́n kò ọ̀dàánú òwe òkú dàrá ìlú àárín ọ. <laughs> bíi jíngù kan lé wa ìwò gbà ẹ o ìwọ tó ń tọ bàbá alágbó káì olè àwọn ọmọ ìyàn ọmọ kan gbà mí o ẹlẹmí inú ọkọ sanpe rẹkọdì rédíò ló fẹ tọ ọ bàbá kí wọn gbà ní o ìwọ tó ń tọ bàbá alágbó káì olè yan ìwà èyí ò ní kọ́kọ́ wọ́n ní kò ní yẹ̀yẹ́ onítọ̀hún wà kí gbogbo ààrẹ ìgbòho jẹ́ níyàwó kò tó yẹ ìtumọ̀ àlùkò fúlù ni wọ́n tún ní àlùkò fáà tí àlùkò fúlù alákùnrin tó fún àlùkò fáà that is intensive form mubarakọ èyí tó tún tó gùn àyà wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní ìsìndáàlù ó ọ̀kan tó ń tọ́ka tàbí tó ń júwe alákàfúrọ́tì mọ̀fúrọ́tì ńlá ilẹ̀ àbí ìlú mọ̀gbẹ̀gbẹ̀ ìstáfẹ̀. tó ń tàbí tó ka tọ́ka pé ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pọ̀lọpọ̀ àfo aláforíjì aláforíjì lọ́pọ̀lọpọ̀ fún ẹrúsìn rẹ̀ tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó sì máa ń wá àforíjì lórí ẹ̀ṣẹ̀ lọ́pọ̀lọpọ̀ èyí ló foríjì gan ẹ̀yin náà ẹ̀wọ̀ ẹ̀ṣẹ̀ ń ṣẹ̀ èwo yẹ ká kù lórí rẹ̀ ẹlòmíì tó bá sọ fóun ti ṣe pápá àwọn tó ti ṣe ọlọ́pàá ní kẹ́kọ̀ọ́ rí báyà ó yẹ kókù rẹ̀ kan ó ti fọ́ kíkù rẹ̀ kan ó dí kétì rẹ̀ kan ó dí tábà kan ó rọ lẹ́sẹ̀ kan ó rọ tẹ̀ bá gbọ́ ẹlòmíì ti dán wò. ẹ̀rìwé àlèmọ́ bàbá kan ó ń ṣàlàyé gbà tó tó ní àyà ọlọ́pàá tó wà ọlọ́pàá yóò wá rẹ̀ sí ẹ̀kú yẹn ṣó ìrẹ̀lẹ̀ ní àṣọ àdókù jẹ́ ní wọ́n lè sọ pé gọ́ọ̀mẹ́ntì wọn ọlọ́run sàánà ẹlòmí ẹ̀ṣẹ̀ ẹlòmí ti dá ọjà bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ẹlòmí ti dá ọkọjà bẹ́ẹ̀ tẹ́ bá wọ̀ táyì kan sì mà bóòlù dá ẹlòmí tó gbé ìtàn jẹ́ táìmọ̀ gbogbo pa gbogbo nǹkan jẹ fúnra ẹ nìkan ló fi párísì jẹ ṣùgbọ́n ó ṣe bí ẹni kó gbogbo nǹkan jẹ ẹlòmíì tó pokùn so kìí sọ ló pokùn so ẹnìkan ló fokùn sí lọ́rùn tó hàǹgì ẹ̀ ṣùgbọ́n ó ṣe débi pé kò sí àwọn tí ń dọ́bẹ̀lẹ̀ pé yóò mọ̀ pé nìyẹn kọ́ ló hàǹgì rẹ̀ ó sì wà láàrin òun yóò tún wọn báwọn kẹ́kìn ẹ̀lẹ́ o ẹgbẹ́ alábẹ́ra kó lọ́ọ́ tún yé nínú rẹ̀ yóò sọ sọ̀rọ̀ kó gbọ́n irú ẹ̀ṣẹ̀ báwọn èèyàn lọ sọ ó wà náà tọrọ àforíjì lórí ẹ̀ ó wà bẹ́ẹ̀ sì ṣe dáadáa ó ṣàtúnṣe kò pé wọ́n ní àrùn ọ̀hún nínú ọ̀rọ̀ ọ̀fà wà ní àbùrọ̀ rahmati wà àṣà dùn án wọ́n ní tẹ́lẹ̀ pè ní àwọ̀wùs wọ́n lóun ní ara rọ́fà láti yọ jáde wọ́n lóun ní ìkẹ́ èyí tó gbogbo jùlọ àbí tó bù áyà jùlọ tó sì lágbára jù nínú ìkẹ́ wàyí àmà tó ń lè jàmí ìrìkọ́lìkì fi dúnìyà ó kárí gbogbo ẹ̀dá láyé wà ní báàkì ń fi àfihàn ṣùgbọ́n bákan náà àwọn ẹ̀dá ní orí tó bá di ọjọ́ gbẹ̀gà kìláàmù ẹ wá lọ àlẹ́ halim ọba pẹ̀lẹ́ ọba oníṣòro kúbà lẹ́yìn láàyò ákìlì òkúbà ara ìgbàdí ìmọ̀ àpèjọ́tì ara ìkọ̀ mi wọ́n ní àlẹ́ halim nínú orúkọ ọlọ́run ni òun ni ẹni tó ṣe pé kì í kánjú ìyà lórí àwọn ẹrúsìn rẹ̀ tó ń ti kó lágbára láti jẹ wọ́n yà yẹn kò ní kánjú jẹ wọ́n yóò rọrùn hàn ìyìn tí ó ṣe ni wípé yóò máa ṣàmójúkúrò fún wa yóò sì máa foríjì wọn ìdá stark faroku tí wọ́n bá wá àforíjì rẹ̀ yóò máa foríjì wọn. olùkútíyẹ orúkọ ọlọ́run wá pọ̀ báwọn tó jẹ́ pé ó yẹ kéèyàn ṣe kiri ó yẹ kéèyàn máa. àlìkọ́ mi yìí ọba ọlọ́rọ̀ àbí ọlọ́rọ̀ àlejò láyé àtàjù àbàdá ìlà àhàdé ní kọlùkìdì ẹni tí ò ní bùkátà ó tún lè kó kéré máa sí èyí ìlòkù ní àwọn ẹ̀dá ẹ̀ ní kàmẹ́rì ìlú mọ́tìlá wà kàmẹ́rì sífàtìdì nítorí pé ògànà pé fúnra ẹ̀ ìròyìn ẹ̀ sì pé فالخلق كلهم محتاجون إليه وفقراه لإنعامه وإعانته gbogbo ẹ̀dá pátápátá lórí bùkátà sọ́tọ̀ àwọn aláìní ẹ́ wọ́n ní bùkátà sí wọ́n ní bùkátà sí dẹ̀rọ ọlọ́run wọ́n ní bùkátà sí ọ̀dọ̀wọ̀ ọlọ́run ẹ̀dọ̀ mẹ́rin máa mẹ́lẹ́ tó bá ní àgbọ̀n bí ìrìn ọmọ tó mẹ́ ìgbàgbọ́ èèyàn ní kún lórí ilé ọ̀rẹ́ ti yàtọ̀ ní nǹkan yóò kún ẹ̀rì àlùwàhá kàbírù ìmọ̀wáhì ẹni tó ṣe wípé ọrẹ rẹ̀ pọ̀ ní àlùwàhá yóò bì bí i àríwájú kí máa ń fún yàrá ìsí yóò gbà pààrọ̀ tó bá fún ọkùnrin ti pé o fẹ́ fún ní nǹkan kan padà abárájọ ṣé máa ẹlòmíì wọ́n mọ̀ ṣe lọ́wọ́ náà ó sì máa fún wọn kò ní kírun padà fọ́lọ̀ wọn ò ní ṣe ṣùgbọ́n láì kankan yóò sá máa fún wọn ní láì sí wà wàyà háàbù bí àkọ́ a máa fún yàn láì sí pé kíkà ó sì máa ń rọ̀yàn lọ́wọ́ kò yé ìṣùwà láì jẹ́ pé ìtọ́ ìlágbọ́rọ̀ yìí tẹ́lẹ̀ lérò ní pé kò fẹ́ kẹ́mi yé ó lè sọ pé jì kan pàtó tọ́lọ̀ fi kẹ́ lágbájá nù ọlọ́run kan kẹ́ náà yóò kàn yọ bàbá rẹ̀ kò lówó náà sùkúù lórí kó máa sábẹ́bà lẹ́gbẹ̀ẹ́ títì kó máa kó jọ tán pè ní sáfẹ́ńdà kó máa wá rẹ̀ kiri kó máa tà láti kéke pé ọmọ ọmọ yẹn ṣẹ́ẹ̀sì nígbà hmm, ọ̀gọ̀gọ̀gọ̀ nípa kìí sí inú ọ̀rùn ni ọ̀sán gangan ẹ̀rí lẹ́gbẹ̀ẹ́ ṣẹ́ẹ̀sì tí ń ṣàlàyé ní pẹ̀lú rọ́bà tó kà ìlérí sílé pẹ̀lú mínírààsì ìmọ̀ ìṣàkí bẹ́ẹ̀ ló mọ̀ pàtàkì ẹ̀ pápá lásán ní wàá jẹ gbogbo ẹsẹ̀ rẹ̀ ti là pẹ́rẹ́pẹ́rẹ́ láyé lẹ́kàn dédé rí lẹ́yìn tó lọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún àgbogbo ọdún yìí tó bá dé wá ìsàlọ́wọ́ yẹn ẹ̀sìn bá lọ sàgbé ọkàn ò lọ sọ́dọ̀ rẹ̀ ó ní kò sókú owó ègbó tí ó wà jáde lẹ́nu ẹ̀wọ́ mi tó gíráfẹ́tì ò ní ilẹ̀ tó ègbó ègbó tí ó sọ ìwọ́n tó gíráfẹ́tì lọ ó lọ wo dictionary ilé ó fẹ́ràn tó ègbó ọlọ́wọ́ ọba tí máa ń kẹ́yìn lọ́nà tó wù ú ó sákọ̀ báwọn tí bá ní kiri tó máa sọ ìkọ́ wà báwọn bàbá pè ní ẹlẹ́dùn rú kẹ́ ẹ̀ ní mọ̀ bí tí kẹ́ ń tó wá àlàbí ó lè yún ibo nìkẹ́ ìjà wa àwọn ìwà gòkè ọ̀nà ẹ̀kú tí wọ́n á pè kọ́ lákùnrin ọ̀nà tó jẹ́ pé èèyàn fojú síbẹ̀ ó kàn wá lẹ́kùnrin níbi tá a fojú sí ọ̀nà ṣe kí ni ọ̀nà ògbà tẹ̀ lẹ́kùnrin tẹ̀. ìdán òun ni orúkọ ọlọ́run fi ṣe pàtàkì fún wa ó tún wá kankan tó wà ní pẹ̀lú òkú ọlọ́run tí ó ní tàbí kó wọ́n ṣàlàyé ẹ̀ ṣùgbọ́n ṣókí nípa sọ nípa orúkọ náà ni pé gbogbo àwọn tí ò bá ti lo orúkọ náà kí lọ́nà ní kẹ́ẹ̀ ṣe dáhùn ẹ jìnà sí wọn ẹ pa wọn ti ẹ dáàbò ńlá sí wọn ẹ ta kékeré sí wọn ìlú ayọ̀ aláwọ̀ ìwà nǹkan wọn. tọ́ba ti rẹ́nìkan tí èyí lo orúkọ náà ń tiẹ̀. In mí ní máa ń lò ọlọ́ni ọ̀dáwé rẹ̀ ní ẹ̀yọ ìjú àfi àṣà yìí ẹ takété sílò ẹni bẹ́ẹ̀ ẹ jìnà sílò ẹni bẹ́ẹ̀ ẹ dákùnlá sílò ẹni bẹ́ẹ̀ ẹ pàrọ̀ ẹni bẹ́ẹ̀ tì torí bí ó ṣe ilẹ̀ hard mọ́nàlá ìlà ọ̀gbẹ́rì gbẹ́rì sí mọ́nàlá ìlà ọ̀gbẹ́rì náà ó kó tẹ̀ sọ́dọ̀ ẹni ní àtọ̀sọ́dọ̀ ọlọ́run náà láàrin lásìmì ó tẹ̀só kọ̀ mí dúnà sí ìyàtọ̀ sóńkọ̀ tọ́lọ̀ irú ẹni bẹ́ẹ̀ kò jìnà sí tó bọ́ sí irú ẹni bá jìnà sí lórí òṣùwà àdìgbò àwọn ìpínlẹ̀ wọn bẹ tí mo sọ lánàá tó dàjà wàdà tí ó pè ní ọ̀pá láti tó bá dédé kọ nǹkan fún wa pé bá ló máa sá ẹ wá fún àwọn àfáà tó nímọ̀ ṣẹ̀rí àkẹ́bá yín wò ó kó má lọ jẹ́ pé kúpe ló ń pè olófà tó yẹ ẹlòmíì fi dàrúdò ní ẹlòmíì fi ṣe gángangan ìbọ̀ ìbọ̀ ìbọ̀ kí ni ń bọ̀ ó ti lọ fàfàkúfà láti kọ́ ló fẹ́ràn nǹkan fún èèyàn mú má jẹ́ kó hàn hàn kùnà fún ọmú tó bá lọ mú àjẹ̀nú ó jókòó sínú ẹ ó parí àgbẹ̀rẹ̀ kan di tíra àkọ́kọ́ ní kòbí sáàrin àmàlà kó pè mí kí ló mọ̀ tó kọ sí ó sì ti gbé mi ó ti wọ́n mẹ́jọ ara rẹ̀ gbogbo ìlànà ìdùnnú ó dì mọ́ wọ́n pe rúkìá àti títí àwọn ẹgbẹ́ bá mi tẹ́ máa ń ka rúkìá àwọn ìjọba kí ló ní tẹ̀lé ara ilé àwọn àfáàní náà tàwọn ilé àwọn àfáà ìfilẹ̀ báwọn ẹ̀yìn máa ń kó ti ṣe sẹ́yìn yìí àbí ẹ̀yàn ṣe wá àsìkáwọn èèyàn gbégbé wọn di mùsùlùmí bóyá ọlọ́run lè jẹ́ kí wọ́n sàánú wọn kò lọ́dọ̀ ẹ̀. bẹ́ẹ̀ kan kan bẹ̀rẹ̀ nínú pépà onígbò lọ bí sáré àgbàlá má gbà wò. mo rò ó di ẹ́ very dangerous àìsí yìí jẹ kùránì tàbá kùránì kan àti oní miniaturization wọ́n ti ṣe ó kéré ní orí ìkàbá ìní wọ́n fi sáàrin àgbàrá tó rọ pé ìyọ́lọ́wọ́ fi ẹgbẹ́ kùránì mìíràn fàyídà ọ̀rọ̀ ọ̀nẹ́kùn fàtàbí kùránì ọlọ́dígbẹ̀ ìgbọ̀nka kùránì ìṣẹ́pẹ̀ ní àrí kùránì àlùmọ̀tùlù ètí wọ́n ké ètí wọ́n ká gbogbo ọlọ́ àyàkùrọ̀ òbí ààrẹ kà á kò pé tálà yàtúlú tìláwà tìlú wà wọ́n tí òun <laughs> tìláwà kíkà Quran ẹgbọ́n wọn ní alẹ́ nílẹ̀ yàtúlú náà kìtà àbàwọ̀ yìí حقا الذين يتلون كتاب الله حق تلاوته أولئك يؤمنون به àwọn tí ń ké kùránì hákọ̀tìlà wa ti ní pàápàá kíké bàbá kan ní tí ṣe ní àwọn àwọn èèyàn gẹ́gẹ́ bá wọn ní kúránù kúránù yìí bẹ́ẹ̀ rí wọn gbogbo àwọn ọmọ tìláwà nípò ráyè lọ́kùn ìsọkúsọ kàkà tó fi wọn ti fà pààlà. فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى فأكلا منها فبدت لهما سوهاتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وعصى آدم ربه فقال بابا ẹ jẹ ìdásọ̀rọ̀ wa ìkí odidi ẹ̀gbọ́n dáńsán àlèjì àti lọ́wọ́ ẹ̀ kó dáa ní bá bá bá bí sẹ́yìn ní pẹ́sidẹ́ntì tí ìlú Ìbàdàn yìí èyí tí ó ọlọ́run tí ó fi ilé mi ló ti gbé ó ra bàbá ara sí látàrọ sí ìrẹsẹ̀ ti di ẹ̀yìn ẹ̀ tí a bá ara sí ṣé irú mi náà dá bọ́ọ̀lù èyí mo fẹ́ bá yín dá sínú bọ́ọ̀lù owó rẹ̀ tí dá sínú àdìgbẹ́gbẹ́ asina àbáwọ̀ fọ́nsùn kan ìdáko ní ìdẹ́gbẹ̀rún àbáṣe wọ́n a sì ti fi rẹ̀ ìdáko àwọn gbọ́ngà àwọn ìdáko àwọn ìfìdílẹ̀ ìdáko ní nàìjíríà tó àkùrá ní ẹ lọ. láìka láìka mìíràn ní àwọn tó gbà gbọ́ lò ó àwọn wọ̀nyẹn wọ́n gba àlùkùránì gbọ́ wọ́n ti láwà bàbá wa ìlú ọ̀pọ̀ sáwùdí ìtúkalẹ̀ wọ́n ṣe hafla kan ní last year wọ́n àkọ́ tó ṣe yíyà hafla báwọn ti ké kúránì nígbà two hundred ìgbà ìgbà àwọn ìwà ń bèèrè ọ̀rọ̀ náà nípa kiri ẹ̀ pé ṣé àwọn ṣe kì í ṣàṣehàn kiri gan dáhùn ó dà kó kú ọ̀la ṣé nígbà ní ìtíṣẹ́lẹ̀ yóò bá ṣẹlẹ̀ èèyàn kò ní mímọ̀ nípa ẹ̀ lórí pé àwùjọ gan nígbà míì jẹ́ ìlú onímọ̀ ọ̀pọ̀ ọ̀la ẹ̀ ní orí òkè ìlú tó dáa ni ó wà ní ìṣesí àwọn sálàfù wọ́n máa ṣe àpèjẹ báwọn parí ìbúráyè ní iye kan báyìí ẹgbẹ́ yóò fi máa ṣe bá ti lọ́jọ́ òbí ìwọ́n náà pé ìbúráyè parí ẹ̀ nígbà méje pèbí sí odi lórí ìmàlú ní kó rose àwọn èèyàn bẹ tí wọ́n bọ̀ ṣe kúrò lówó dáadáa wọ́n bá yẹ pé kó wá gbé lẹ̀ káwọn òbúrò bàbá mi jẹ bẹ́ẹ̀ àwọn àbá àjọkù ti àmọ̀ ẹ̀jẹ̀ pé ó kéré bá wá ṣàtúwà fún ọ ó lẹ̀ ní olóòsì kan ẹ̀ sí nìkan pé ní brọ́dà sẹ́jọ kó lọ́dọ̀ àfáàmẹ́ ìtàn màálù wọn bẹ ìlànà jẹ kan màálù bẹ. àwọn ọmọ wọn wà lọ yàrá bẹ ipò kan ní ọmọ ìyàwó alákòókò bẹ. mo ké kùránì mo parí ẹ bẹ́ẹ̀ méjì ìṣàfàì. àmọ́ nílẹ̀ yorùbá àwọn kan tó ní ẹ bá ti ṣe lọ́dún ọdún tí kò fi ṣe orí kiri lọ àrísì kì í rẹ̀ náà lọ bẹ̀. aláàárọ̀ ti ń jẹ kúlẹ̀ jù àwọn orí ẹ̀

àwọn tó bá ní wá sí wá sí fún ọ gbàlá yìí wà kéyìn náà lọ́wọ́ sàmì wa dáadáa ọlọ́run bàjẹ́ àdínkù dáadáa ọlọ́run ṣe bẹ́ẹ̀ fọ̀kàn wa. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اهدنا وسددنا والسلام عليكم ورحمة الله وبركاته